أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run tó ní kí a lè tó wà ní àsìkò yìí a wà ní ọjọ́ kẹtàdínlógún nínú Ramadan Ramadan 1447 lẹ́yìn hijira nabi wa sallallahu alaihi wasallam èyí tó jẹ́ ọjọ́ ńlá ọjọ́ jímọ̀ ẹlẹ́ẹ̀kejì àbẹ́lẹ̀kẹta ni ẹlẹ́ẹ̀kẹta rárá àní jímọ̀ ẹlẹ́ẹ̀kelò jímọ̀ ẹlẹ́ẹ̀kẹta kọ́lọ̀nkọ́ gbà lẹ́sì fún wa ọlá títóbi ọlọ́run láàánú rẹ̀ a wà lórí gbólóhùn tọ́lọ́wọ́ bá alìkọ́ láti parí suratul fatiha tó sọ pé wọ́lọ̀ dọ̀ọ̀lì ọlọ́run kọ́ mọ́jẹ̀ kí a wà ní ojú ọ̀nà àwọn ẹni ànù ànẹ́lámẹ́nubá agbẹ́rin ẹlẹ́ẹ̀kejìlá pàìbùsàlá táa ojú ọ̀nà tí wọ́n rí ojú ọ̀nà ànà ni àyà gangan tó pè ní ànù àti kà ní àná Kùránì ti fi rìnlẹ̀ fún wa ipe Islam àbí ànábíwa Muhammad sallallahu alaihi wasallam àbí Kùránì fún rárá rẹ̀ ìjẹ́ ànábì ọlọ́run ànábì Isa alayhi salatu wassalam kò sí tako ọ̀nà àrà tọ́lọ̀n pípọ́ gbà wáyé bẹ́ẹ̀ náà sì ni kò tako àpẹẹlẹ́ tọ́lọ̀n ṣe fún ìyá rẹ̀ Maryam ṣùgbọ́n káwá torí ìyùn káwá kọjá àlà lórí ẹ̀ ká gbé lọ sípò ìjẹ́ ọlọ́run àbíjọmọ ọlọ́run àbíjẹ́ ọlọ́run ìní Kùránì tako àti àwọn nǹkan tó jọ tẹ́yàn fi gúnrí kúrò lójú ọ̀nà tawhid ìmọ́lọ́nlọ́kan èyí tó ṣe pé ohun gangan ni wá sí tí ànábì Isa alayhi salatu wasalam tọ́lọ̀rán sí wọn ohun gan ló náà gbéwájú ìmọ́lọ́nlọ́kan yìí ìní ń pèpè lọ́bẹ̀ àwa mú àdíọ́kà àkọ́kọ́ wá tọ́sẹ̀lẹ̀ láti rí gbólóhùn wọn tí wọ́n máa ń fi sọ pé ànábì Isa alayhi salatu wassalam pọ́lọ̀ ni pé al-Masihu Isa pọ́lọ̀ ni Kùránì fi yé wa pé ìṣekè fèrí hàn tó fojú hàn ìlélè jẹ́ sí ọlọ́run ìṣàìmóore sọ́lọ̀ ni ọlọ́run tó dá Isa tó dá àwọn tí ń bẹ láyé kí síwájú pé Isa tó dé ó tó dáwọn èèyàn pẹ̀lú ẹ̀ ó tó dáwọn èèyàn lẹ́yìn rẹ̀ bóòlù wá sí pé ọlọ́run ọba rẹ̀ náà ni Isa alayhi salatu wassalam Quran sì kàn pa pé à abára ní òjíṣẹ́ ọlọ́run ni ọlọ́run fi tọ́ka sí nìsí níbi áyà ipé káná yá kò láàrin tọ̀án méjèèjì tẹ́ ń jẹun tí wọ́n bá ti ń jẹun wọ́n jẹ́ tí àlébù ń bẹ lára wọn nìyẹn àdínkù ń bẹ lára wọn wọ́n ní bùkátà jẹ nígbà tí wọ́n bá tún wá jẹun wọ́n tún yàgbẹ́ wọ́n sì gbẹ̀sẹ̀ bẹ́ẹ̀ náà sì ni oúnjẹ tí ń jẹun ta ní ń da sáwọn náà ní ń da a ti mọ̀ pé ọ̀nà tí a gbé ọpọlọ wọn lọ àti àdìọ́kàn wọn yẹn kọ̀ bá ẹ̀sìn ọlọ́mù ó sì burú jáì ó yẹ kí wọ́n pe àkíyèsí ara wọn lórí yẹn ṣùgbọ́n jogún bá ní àwọn náà jogún kàmáwàjẹ́ náà bá àná bàbá wọn ṣe ń ṣe àwọn náà bá gbé hàn arínú wọn tó yẹ pé ìròrí yẹn dà láàmú dà láàmú ọwá bá ìkanú àwọn àfáwà ní University of Ibadan Professor Abdulrahman Olóyèdé àwọn náà ni wọ́n sọ ọwá bá wọn ní ọ́fíìsì gbé à ah, ọ̀rọ̀ mẹ́ta lọ́kàn yìí sáàmọ́ dáun láàmú tó ń bá ti rò lọ́rù bọ̀ ṣùgbọ́n kọ́ akún ọgbà Islam ọsátùn wá sí dáun pẹ̀lú ìmọ̀ ń gbàtọ̀gbọ́wà sí ìmọ̀ nípa rẹ̀ so tí túnmọ̀ sí pé àwọn tí wọ́n bá jẹ́ ọ̀jọ̀gbọ́n tí wọ́n lè dánú ronú wọn àwọn náà mọ̀ pé contradiction ti ń ṣẹlẹ̀ pẹ̀lú táwọn ń ṣe torí tẹ bá gbé tíra tẹ bá gbéwè wọn báìbù lọ́wọ́ ẹ̀ẹ́ka oríṣiríṣi àyè tí ń tọ́ka lórí pé ànábì Ìsá èèyàn ni abara ni ẹ̀ẹ́sìkà oríṣiríṣi àyè tí ń tọ́ka tó náà sọpọ́lọ́ ń bẹ kò sọpára àwọn ni ṣùgbọ́n làwọn ò ti tó àmọ́ pè lọ́lọ́run so ó ti takora wọn koran ti wá fèsì lórí àdí ọkàn wọn yìí pé Isa Ọlọ́run ni ipe ànábì Isa alayhi salatu wassalam fúnra ara rẹ̀ òun gan ń pèpè lọ sí ibi sísin Ọlọ́run lónìkan ṣoṣo kò pèpè lọ ibi ẹmọ́ wá sin òun ó sì gbà ipé ẹrú sí ọlọ́run lòun Koran wa ó ṣàlàyé rẹ̀ níbi ọ̀pọ̀lọpọ̀ ìtàn rẹ̀ ṣùgbọ́n ákẹ̀rọ ara ka ìkan bẹ̀ tààfi tó fi ọlọ́run fi rìnlẹ̀ fún agbé ànábì Ìsá alayhi salatu wassalam ọgbà pé òwe sọ ọlọ́run ẹrúsìn ọlọ́run lò náà nù suratu Maryam aya 16 títí dé 37 a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ọlọ́wọ́ bá ń sọ pé wádúkúrí félíkìt àbí maryama ìdí ń tábàdá ti mí ní ahàlìyà makáàna ń ṣàríkìyà ìkàwọn bàbá wa nù wádúkúrí félíkìt àbí maryam kèsè maryama <laughs> wádúkúrí félíkìt àbí maryam ìdí ń tábàdá ti mí ní ahàlìyà makáàna ń ṣàríkìyà rán wọn létí nínú tírà ọlọ́run rẹ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọmọbẹ̀ẹ́nu tírà wọn kí wọ́n lọ wò nípa Maryam alayha salatu wassalam nígbà tó lọ sí ààyè kan níbi tó oòrùn ti wọ̀ tó ta kété síbẹ̀ nàbádà ní èdè lárúbá ní kéèyàn gbùn kan wọ́n máa ń lo ọtí tí ẹ máa ń ṣe ń jọ wọ́n máa ń pè ní nàbíìrì ní ẹni pé wọ́n kọ́ ti ju támúrù sínú omi kí fermentation lè bá a bá tọ́bá tí wá bá tán yóò di tún pààyàn tí a bá mú wọ́n fi ń pè nàbí nàbádà ni ẹ̀ máa na tọ́raha ọsọ́ Maryam ọlọ takété sáwọn èèyàn ọlọ sí sáìdì east fatakadati min dunihim hijaban fàárísálínà ilẹ̀ ìyàrò hànà ọlọ́mbá ní ọta kété sáwọn èèyàn rẹ̀ kí wọ́n mọ́ bà rí ọlọ́ní àwọ ọlọ́run àwọ aràn jìbìrín aràn sí fatama thalala abashara ń sẹ̀wí ya ọwọ́ afárahàn lẹ́yìn tí ẹ̀dá ẹ̀ pé tẹ́yìn ó pé à èèyàn kan rèé kí débí Eji tí ò gbúrò ẹsẹ̀ tí ò gbúrò kan pé àbò wọ́rìn kọlati inni a'udhu birrahmani minka in kunta taqiyya Maryam ní mọ́wá ìsọ́lọ̀ ọ̀dọ́ ọlọ́wọ́ bá láàánú jùlọ ti fẹ́ sàgbà ìntọ́ gbé èèyàn nínú ọlọ́run ọmọ lásù ọmọ sàkórí ọmọ ojú fọwọ́ sọ̀rọ̀ ń gbẹ̀bá ń kira kórí rẹ̀ ó léwú ìròyìn ọlọ́run èyí tí ọmọ fẹ́ kó fi bẹun sí tí ọfẹ́ tọrọ náà ni ó wọ́ lọ́njù láti mú kó fi kí òun àsìkò àánú ìní Maryam wà tó nídìí àánú ọlọ́run tọ́pọ̀ kò sẹ́ tí ò nídìí àánú ọlọ́run kò sígbà tí ò nídìí àánú ọlọ́run ṣùgbọ́n lè tún special pé ha ọlọ́run mọ̀sánú lọ́wọ́ ọkùnrin tó mọ̀ rí ó ní inni a'udhu birrahmani minka mọ́ wá sọ́lọ́ ọ̀dọ́ ọlọ́run aláàánú jùlọ nípa ìwọ ẹni in kunta taqiyya tọ́lọ́run bá ṣe ọlẹ́yìn ìbẹ̀rù ọlọ́run agbákan dáwọn tẹ̀sùrọ̀ pé ó kọ ni tọ́lá kọ́ọ́lá innama ana rasulu rabbiki liahaba laki gulaman zakiyya ó ní rẹ̀ ìrẹ̀ ìrẹ̀ ìrẹ̀ Maryam dájúdájú òjíṣẹ́ ọlọ́run ọba rẹ̀ mú ń ṣe ọlọ́run ló mi sí ọ kí n lè wá fún ọ ní ọmọ tó mọ́ kanga ọmọ téèyàn bá bí ni wá lájú ṣùgbọ́n tó bá ti di gùláàmù ní èdè lárúbáwá ó tún ti dàgbà ó ti ń tóbi ọmọ ọdún mẹ́tàlá nù méjìlá mẹ́tàlá ó ti di gùláàmù nù àsọmọ ò ní kún kéke ó ti fún rò pé gùláàmù yóò jù gùláàmù pé yọ́ dàgbà so kóhùn wá fún ọlọ́mọ tí ó dàgbà inú tí ó sì jẹ́ ni mímọ́ tí ò ní máa jẹ́ ẹlẹ́sẹ̀ tí ọkàn máa dẹ́sẹ̀ káàkí kọ́lá ti àná yakúnù lè gọ̀lámú wàlám yamsásí ní bàṣàrún wàlám akùbàrí ya Maryam sọ pé bó ni mo ṣe fẹ́ ní ọmọ bó mo ṣe fẹ́ ní ọmọkùnrin kan tó ṣe pé lám yamsásí ní bàṣàrún wàlám yamsásí ní bàṣàrún kò sí ẹ̀dá kan tó fọ́kàn mi rí tó súnmọ́ mi wàlámù akúbàgì ya wọ́n èsì ń só sì náà bóòlù ọmọ ó sì wá fò mọ́ mi nígbà tó náà gbọ́rú ẹ̀rí ìbóòlù obìnrin ó sì wá lóyún láìsí pọ́kùnrin kan súnmọ́ ọba láàká ìmú lọ́dọ̀ tí a ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run tọrọrùn lọ́lọ́run láti ṣe tọ́ba ti fẹ́ ṣe kọ́ọ́lá kadhaliki kọ́ọ́lá rabbuki huwa aláyà hayyinun walinaja'alahu ayatan linnasi wa rahmatan minna wa kana amran maqdiya Allahu akbar Jibril wa ń sọ fún ipe kadhalika qala rabbuki bọ́lọ́mọba rẹ̀ sí sọ nìyẹn kò sí ń tàà fẹ́ sí sí ọ sọ pé huwa alayya hayyinun tọ́rọrùn fẹ́mi ọlọ́ni àtẹn tí ó súnmọ́ obìnrin kóbìnrin ó tó lóyún kò sí tó ìsì bẹ̀ náà fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bí náà ṣe àrọrùn fọ́lọ́n kọ́lọ́n ọ́dá ẹ̀dá kóbìnrin kọkùnrin kẹ̀kọ́ ọmọ obìnrin tí ó fi lọ́mọ bó salatu àwọ̀ látara rẹ̀ ó sì jẹ́ pé àtọkùnrin àtobìnrin wọn ò tiẹ̀ kò tiẹ̀ sí ka ṣẹlẹ̀ ká dá èèyàn láti yè pẹ̀ àbí bí nǹkan míì kò sí ìjọrọ̀ ọ̀rọ̀ ká wá máa dá èèyàn látara ìdàpọ̀ ọkùnrin àtobìnrin náà gbogbo ẹ̀yàn lọ́rọ̀rùn fọlọ́run kọ́ọ̀lá kàdáàlìkì kọ́ọ̀lá rọ̀bùkì jìbìrì sọ pé bọ́lá ọba rẹ bó ṣe sọ nìyẹn ẹ̀rẹ́ Maryam huwa ha hayyinum ń tọrọrùn fẹ́mi ọlọ́run láti ṣe ní walinaj'alahu ayatan linnasi afẹ́ fi Ìsá ṣe àmì fáwọn èèyàn ní tọ́bá ìjá àmì ọlọ́run àwọn kan wọ́n mọ̀nà látara ẹ̀ lọ àwọn kan oṣù sínà látara ẹ̀ lọ yudillu bihi kathiran wa yahdi bihi kathiran máa fi sọnù subhanaka mímọ́ ní fún ọlọ́run kò sí tí ọlọ́run lágbára láti ṣe o ó tó wá ń sọ pé wà rahmatan minna ọlọ́run ní àánú lélẹ̀ jẹ́ látọ̀dọ̀ àwọ́ ọlọ́run fún Maryam kọjá ẹni ẹ̀sà kó sì jẹ́ ipò ní ó bí ànábì ọlọ́run àánú ní ó tún jẹ́ fọ́mọ ènìyàn kọ́ wá ìpèpè àwọn múmi ní òdodo ọlọ́niwákà àná àmúrọ̀ mọ̀kìdíyà jùbúrú ní ọ̀rọ̀ ń ti parí o kìí ṣe ń tẹ́yàn ọ́sẹ̀ máa gbówọ́ ọlọ́run mọ́ sí àbí ọlọ́run sí ó ti parí ó ti yanjú ẹ̀ ètò tó ti yanjú ni fàhámọ́ láti wó fáwọn láti bí i mọ̀kánà ń kọ sí ah, ìyá Allah akbar bí Maryam lóyún nìyẹn láàrin ìṣẹ́jú kan sí kejì fàntàbà dáti bí i makana nǹkan sí ya ọwọ́ á tún gbé lọ sí ààyè kan tó jìnà pé ìlú ah, èwe bí ẹ̀yẹ ṣe ń yọjú sáwọn èèyàn wẹ̀lú ilé ìbáyìí ẹnu olè yìí sọ fa ajá ahalimakadu ilá jíri ìnákálátì kọ́ láti yá àlàyé ní mítò kọbùlà hádá wà kún sí àmì fàájá ahálìmọ̀ káàbù ìrọbí ìrọbí ìnira ọmọ lọ́bá bẹ̀rẹ̀ sí ìṣẹ̀lẹ̀ sí Maryam ìnira tí wá ń bẹ̀ẹ̀bẹ̀ lọ́wọ́ sún lọ ìlàájírí ìnàkàlátì lọ síbi kùkùté dàbínú dàbínú tó ṣe wípé ó ní ìdí ó sì lókè ṣùgbọ́n bí ìdí ẹ̀ sí qalat ya laytani mittu qabla hadha wa kuntu nasiyan mansiyya àà oníyè ọmọ sí fún o kíru ọjọ́ òní ó sì mọ́ bá ń láyé kún ọdẹ tó ti kú tí wọ́n ti gbàgbé nígbàtí ọmọ tí ó tẹ̀lé èyí ráròpin lórí mùsíbà tó bá ṣẹlẹ̀ èyàn gbọ́dọ̀ ráròpin sọ ọmọ tọ́lọ̀ mú wá lẹ́yìn lọ́la ni ọmọ pèlétàsí pé ìbìnlétàsí ẹ̀yìn ọ̀la àìmọye dẹ́yìn tó ti fẹ́ kú lọ́yẹ́ pé ọlọ́run narrow escape lọ́lọ́run fi yọ́ ó tó wá gbé nǹkan mèrè mèrè sí lẹ́yìn ìgbà náà bọ́ bá para rẹ̀ ó ti jẹ̀bi ọlọ́run iná ọlọ́run lọ́wọ́ ìwọ́kó nira rẹ̀ ìwọ́kó lára rẹ̀ ọlọ́run ló ní property ọlọ́run kìí property tiẹ̀ fún sọ́ǹgọ́ ẹ̀mí àtara ó lo àsìkò tí wọ́n bá lò tí wọ́n fi yà lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n wà jẹ́ ó jẹ́ kọ́ jẹ́ okùnfà tẹ́mi ó fi wá kù lára rẹ̀ inú ìpérú irú èwo laqad ja'ala rabbuki tahtaki sariyya Allahu akbar àwọn àfáà kan ní oyún oyún ànábì Isa alayhi salatu wassalam láàrin ọjọ́ kan náà ní wíkè tí oṣù mẹ́sàn àwọn kan lóṣù mẹ́sàn náà lè dìígi tí wé ní lára kí ṣẹlẹ̀ ilé òtó ṣẹlẹ̀ àwọn rárá lẹ́yìn pé ọwọ́ bá ó sì fẹ́ fúfú sí ó sì lóyún ó sì lọ bí igi dàbínú <laughs> ọmọ sì dé pé tọ́lọ́n fi ṣe nìyẹn ọlọ́run bá nìkan lọ́bọ̀ ọgbọ́n ní mímọ̀ ààrí ẹ̀rí tó jíngí láti inú hadithi pé iye báyìí iye àsìkò báyìí ló lò fanadaha min tahtiha látàbẹ̀ẹ̀rẹ̀ ni ìpèpè ti wá Allah tahzani ìrẹ́ Maryam má ṣe banújẹ́ o qad ja'ala rabbuki tahtaki sariyya ẹni abìyí kan lọ́lọ́run fi sábẹ́ rẹ̀ yẹn oná ní dání oná làbírẹ́bì Isa alayhi salatu wasalam ẹni abìyí ni wàjíyá fi dunya wal akhirah ẹni abìyí láyé àti lálìkìyàmù lànàbí isa alayhi salatu wasalam wàhùzí ilayki bi jid'i nakhlati tusaqiti alayki rutban janiyya oníwá mi kùkùté igi dàbínú ẹ láti bí àárín méjì iná ní kó ti mì tòkè yẹn ìse ni èso ọmọ jábọ́ láti bẹ̀ èso tó tutù tó ṣe kan jẹ ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ ọba tún dó ń támúrù wá ń jábọ́ ọba dó ń jẹ fún kí támúrù tó di rútọ́mù ìntẹ́ ń jẹun ló súnmọ́ rútọ́ wọ́n kàn tí wá fi preservatives sí kó lè ṣe gbé káàkiri gbé káàkiri tí òòrùn bá padà bínú tẹ́mi rẹ̀ fẹ́ bọ́ ni ó tó wá di rútọ́ ni ó tó di tí ọ̀rọ̀ bóòrùn bá ti pẹ́ sí ní ó tó yẹni bá yọ́ sẹ̀tọ̀ àmà di támù tí ó tó máa gbẹ rútọ́bù làwọn lárọ́wá fẹ́ràn jù tọ́ bá jẹ rútọ́b tí a ti gbé sínú fíríjì lásìkò sínú ọ̀pọ̀ ọ̀fẹ́ jẹ́ǹjẹ kankan náà mà yọ́ ma tẹ̀lera wọn lọ́mọ mú sí lọ́mọ fi tí tì lẹ́gbẹ̀ẹ́ tí gbóná <laughs> ọlọ́ni fákulí wáṣẹ́ra bí ẹniyẹ ń sọ fún wípé rẹ Maryam yá máa jẹun sí máa mú wákọ̀rí àìnà dínú rẹ ọmọ dùn ó dójú rẹ ọmọ tutù dódódó ìdùnnú ní jẹ́bẹ̀ ọmọ ní ẹmọ pè ní kórata àì ìtutù ojú fàìmà tààrọ yìí nà mínà albáṣàrí ahadan fàkúlì inni nadharitu lirrahmani sawman falan ukallima al-yawma insiya eléyìí ní sọ ní jẹ́rìí pé jìbìrìlù náà ní bá sọ̀rọ̀ ọ̀nà ìmọ̀ tó bá rí ẹnìkan nínú àwọn èèyàn ìwọ mọ́ sọ fún wípé mo ti ṣèlérí fún Ọlọ́run aláàánú jùlọ pé mo gba ọ̀rọ̀ fàlání ó kálí mọ́lì ìyàwó mọ́ ní sí ya ilé bẹ́ẹ̀yàn kankan sọ̀rọ̀ lọ́jọ́ òní tó bá dọ̀la o alẹ́mọ́ aṣọ òní tí ọlọ́run ó fi fi hàn yí pé ìwọ̀n èyí tó ń sì náà ọmọ ìyàlẹ́nu ni mo bí inú òníhùn fàtàtìbíhí kàọ́mà ha tàhmìlú kọlu ya Maryam lakọ́díjì ti ṣe àǹfàrí ya à Maryam bá gbé ọmọdé wá báwọn èèyàn rẹ̀ ló ń gbé lọ́wọ́ gẹ́gẹ́gẹ́ wọ́n bá níyẹ Maryam lakọ́díjí ìtí ṣe àǹfàrí ìyà ìtààrírí ló ṣe yí ó ìdí ò sí rú ẹ̀rí à kéyìn ó kóhùn ọ̀lọ́kọ́ kò sì ṣe sìnà kọ́ wá gbọ́mọdé béèyàn bá sọ rú ẹ̀ lásìkò táwà ẹ̀gbìn á sọ pé ọwá jẹ́ bí mọ́ríyàmù ṣe yí sọmọ mọ́ríyàmù lọ́wá gbé abá akọ́ <laughs> ọlọ́run sọ pé mérékù rú ẹ̀ tó ń bọ̀ lẹ́yìn <laughs> àágan náà jiyàn rẹ̀ àwọn tá a ti gbọ́ pẹ̀lú ẹ̀ ti yìí á jiyàn rẹ̀ wọ́n sọ pé mo ti lérí àwẹ̀ fọ́lọ́run ọlọ́run bá láàánú jùlọ pé wọn ní mo lè léwé àwẹ̀ àwẹ̀ ọ̀rọ̀ fàlá ó kẹ́lì ma lè ń sí ya ìníbẹ́ kankan sọ̀rọ̀ lónìí fàátátí bí ikọ́ mọ́ làkọ́díjì ti ṣe yà ń fàrí yá à ó ti mú nǹkan láwá tí ó sírú ẹ̀rí ibẹ̀ wọ́n ti yọ ìfìtìrá àdáparọ́ faragan ni faragangan ni kéèyàn ò gbé awọ tí ẹ̀fẹ́ fi rán bàtà kalẹ̀ kọ́ wá gbọ́n gegegege ìní jẹ́ fara àìmọye tí ó mú awọ lọ́wọ́ tí ò ní mọ bàtà gé bẹ́ẹ̀bá ní ọbẹ̀ ìgẹ̀gúgẹ̀ ní ògè bí tẹ́lọ̀ náà ni bí ọba kọ yanjú yóò sí aṣọ bẹ́ làkọ́díjí ti ṣe à ń fárí ìyá nǹkan ìmọ̀ tí ò sírú ẹ̀rí yà dáparọ́ ilé léyìí tó mú wáyé o eléyìí èsè tó yé agbọ́rí yá òkúta haruna ìwọ tó yẹ pé ta bá ní káfé èèyàn wí ọ bí èèyàn haruna ni ọ bí haruna ni ọ ẹni ọlọ́run tí è parọ́ tí è ma kana abuki imra'a saw'in wa ma kanat ummuki baghiya bàbá rẹ̀ kìí ṣe èèyàn bú màmá rẹ̀ náà kìí ṣe ó ń sì náà àṣẹ ẹntọ́wà bí ní làájọ ẹntọ́wà bí yàn ilẹ̀ èèyàn jọ láàyè mí ọlọ́run ròyìn Maryamu ọlọ́niwà maryam ibnata imran allati ahsanat farjaha fanafakhna fihi min ruhina rán wọn létí maryam ọmọ imran allati ahsanat farjaha tó sọ abẹ́rẹ̀ dáadáa tí ìṣẹ́ṣekúṣe àwọn àfáà ni tó gbóbin bá ṣe sọ́ra rẹ̀ tó kúmbì ìṣẹ́kúṣe làwọn ọmọ rẹ̀ náà ṣe ládùbáríkàsì iná ló fi sọ pé kọ́díjà alàrọ̀ bókè táhátàkì sẹ̀ríyà sẹ̀rífà ọmọ abìyì ìlọ́lọ́n fi sí ọlábẹ̀yẹn ìrẹ́ mọ́ríyà mọ́ bànújẹ́ èso ń sì náà fàṣárátí ilé kọlu kẹfà mọ́ máa fílìm ahadi sọ́bì yá mọ́ríyà bá náwọ́ sí ọmọ nígbà wọn ń bilé bó ló ṣe jẹ́ ìsànnáwọ́ sọmọ ni <laughs> pé òun à nǹkan dé <laughs> òun ò ní sọ̀rọ̀ ń tóun ọmọ náà ni kọlu wọn wá sọ pé kéfà núkẹ́ lè mú ma ń ká náà fi lè máa dì sọ́bí ya à bó láṣe bá ọmọ tó wà lórí ìtẹ́ bó láṣe ẹmọ bá sọ̀rọ̀ <laughs> ẹ̀yin lè máa bá sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ bá ń bá sọ ẹ̀ní retí èsì tọ́rẹ ti gbé sípò ẹni tí ò lè fèsì àbíbò ìrìn wọn kan bó làwọn sì á máa bá sọ̀rọ̀ ń sọ̀rọ̀ kó fèsì ìdí ẹn wínú kẹgbẹ́ wọn lè bá آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن هذا ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم قال anábi isa wá ń sọ pé ní abudullah ah, ẹrúsìn ọlọ́mù ń ṣe àwọn kátà bá ń pí ẹrú ọlọ́run ní wọ́n bá ní rárá ìlẹ̀ ẹrú ọmọ ọlọ́run làwọn ń tà wọ́n ah, nǹkan wọ̀n dé o ẹrú tà ń wí kìí ṣẹrú tí ẹ̀ntọ́ wà nípò pé ìtọ́lọ́run fẹ́ ṣe lórí ẹ̀ ni ó ṣe àlágbára kankan lẹ́bi ọlọ́run ìtumọ̀ ẹ̀nu wọn bá fẹ́ ṣàbòsí tí wọn wọ́n wà sọ pé sọmọ ọlọ́run ni ọ ni àbọ́mọ èṣù ìdáhùn náà ní kí n sọmọ kankan nu méjèèjì èyí sí ọmọ ọlọ́run èyí sí sọmọ èṣù ṣé dandan ẹni tí ọba wá sọmọ ọlọ́run tí ọjọ́ mi èṣù kò ní jọmọ nǹkan mẹ́ni mọ́mọ́ bàbá mi tó bí mi lọ́mọ èwo làbúrò pé sọmọ ọlọ́run ni ọ ni àbọ́mọ èṣù ìgbà míì wọ́n bàbá mọ́bà tó wọ́n kọrin ọmọ ọlọ́run kọ́ ká lọ ọmọ èṣù kọ́ padà <laughs> ọ̀rọ̀ tí ọ̀bá làkà ìmú ta <laughs> ni ọmọ bàbá ẹ̀ tí ó fi wá jẹ́ wípé ọlọ́run ni ó rẹ̀ tì sí anabi anabi anabi anabi anabi isa ngbò ti wà ń kéèké lóòjọ́ lọ ń sọ pé inni abudullah ẹrùsí ọlọ́run ní o ìròyìn tó dáájú tí yẹ̀mọ́ jẹ́nu náà lọ́lọ́run fi máa ròyìn gbogbo àwọn anabi ọlọ́run ọlọ́run ròyìn anabi sallallahu alaihi wasallam wa innahu lamma qama abudullah yad'u kaadu yakununa alayhi libada láwọn afá kan fi sí pé inú okò ànábì sallallahu alaihi wasallam iná ní abdullah nítorí ayà yìí ṣùgbọ́n ayà yẹn ọ̀wá ń wà pé kọ́ wá sọ lóòkọ́ ọwọ́ àfihàn pé ògbòdíyà ń bẹ fún òun ẹrúsìn ọlọ́run náà ló ń ṣe ọlọ́run tó sọ pé àbí ẹ̀kọ́ àbí àlímù lọ́wà mẹ́ni ọlọ́wọ́ bá sọ pé mímọ́ ni fún ọlọ́run alẹ́dí asàbẹ̀ agbódìí tọ́lọ̀ mú ẹrú sí rẹ̀ rìn òru náà lànàbíwà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run tún sọ láàrin pé láyé stẹ́ǹkì fàlìmọ̀síhù an yakuna abdan lillahi wala lil malaikatul gúnrí kó sọ pé òun ìṣẹ́rú sí ọlọ́run tó bẹ́ẹ̀ ọlọ́run ò bí dáa tó rẹ̀ bẹ́ẹ̀ náà làwọn màláíkà àwọn màláíkà tí wọ́n tó pọ̀ jù wá lọ bàjẹ́ fífí anábì isa alayhi salatu wasalam tíra wá fi rinlẹ̀ pé ńgbà tí wọ́n bi tán náà ọgbọ́n tí ọkọ̀ sọ jáde lẹ́nu inni abudullah ẹrú sí ataniyal kitaba ó dùn fíìlú madi tí ń túnmọ̀ sí mọ̀dọ́ríù ataniyal kitaba ọlọ́run ó sì fún ní tíra waja'alani nabiyya yóò sì ṣeun n'i ọlọ́run waja'alani mubarakan aynama kuntu yóò sì ṣe mí ní oníbùkún gbogbo yòówù tí ń bá dé ọlọ́run sàfàánà ló bùkún ọ ẹ̀tọ́ ìpé nǹkan rẹ̀ ọmọ gbà kan yóò máa pọ̀ sí yóò máa pọ̀ sí kìí ṣe téèyàn rà lórí àtẹ àbí èèyàn rà lórí afá kan tí wà ní ẹmú wà lùbáríkà wá tó nǹkan ò ní jẹ ní ta ló wá fẹ́ fún lówó tiẹ̀ nígbà tó náà bá jẹ́ pé owó lèèyàn fi rà lùbáríkà bí wọ́n ti máa brainwashing ni wọ́n kàn brainwashing yẹn ni à brainwashing táwọn kan nú táwọn kan ti tìbọnú ẹ̀sìn nìyẹn ẹni wọ́n mú wà lùbáríkà wá tó nǹkan ò ní jẹ àlùbáríkà ní ta ló wọ́n wà sanwó tiẹ̀ fún ọgbọ̀ ọ̀nà sí ìyàn pé èyàn bá gbọ́ tí ẹ bá ti gbẹ ẹ̀gọ̀ kan báyìí yọ́ ma bí èyàn jọ́mi náà ni afẹ́ tí ìfowó àgbàríkà alẹ́ ń bọ̀ jẹ́ kó fílẹ̀ ní òní náà mọ́ tó bá ti yarí fún ẹlẹ́ẹ̀kan tó rárá owó àgbàríkà tó ọjẹ́ bí ọsàn ni àbọ̀jẹ́ bí ọ̀gẹ̀dẹ̀ tó bá fẹ́ sàdó àgbàríkà fún yẹn sàdó àgbàríkà fún yẹn bóyì sí kọ̀sùkọ̀ kan náà ń ṣe tara rẹ̀ fúnra rẹ̀ kọ̀bọ́ lọ́n jà ẹni tọ́bọ́ lọ́n jà gan èṣù ọbẹ̀ lọ́n ọlọ́run tó gbà nú àdúrà rẹ̀ kí wọ́n á ní wàhálà tiẹ̀ àlẹ́ákìlùbì dínì lọ́sàn báàkì kọmọ kọsẹ̀sìn ló ń jẹ ẹmfẹ́sìn jẹun ẹjọ́ rẹ̀ wáṣẹ́ bọ́ọ̀yá wọn wà mọ́ bú ẹ bá ń ṣiṣẹ́ àwọn ànábì ọlọ́run tí bí wọ́n ṣe é ṣe nù ànábì dáwọ́dọ̀ alẹ́ ìsàlátọ̀ ọlọ́run ṣe lálágbẹ̀dẹ̀ ọlọ́run wà alàdínà làwọn ní hadid ọlọ́run ṣe dá alágbẹ̀dẹ̀ àwọn bàbá alágbẹ̀dẹ̀ nù <laughs> wọ́n ń sin lọ́run wọ́n sì ń káàkiri nítorí dáwà wọ́n ìtún sí àgbẹ̀dẹ̀ wọn láti fi jẹun ànábì wa Muhammad alaihi wasallam ó sì nígbàtí dáwà di lọ́lọ́n yọ̀ǹda fún kó máa jẹ inú ẹ̀bùn táwọn èèyàn bá gbé fún sallallahu alaihi wasallam kò tún gbọ́dọ̀ jẹ sàrá sallallahu alaihi wasallam ànábì ọlọ́run ànábì jẹ sàrá sàrá náà ní tẹ́ ẹ̀bùn yàn pé a kúṣẹ̀ lélẹ̀ já fi lè ràn lọ́wọ́ sàrá nù ànábì sàlámù ọ̀gbọ́dọ̀ jẹ fámìlì náà gbọ́dọ̀ jẹ torí ẹ̀ ní kì bẹ́ẹ̀ náà táwọn èèyàn bá fi ṣẹ̀bùn fún sallallahu alaihi àwọn ànábì ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn lọ daran ọ̀pọ̀lọpọ̀ wọn lọ daran wọ́n máa daran ni ẹ wo iye ọdún tí ànábì Musa fi ṣe ẹ tó fi sin gbà lọ́dọ̀ ọ̀ṣọ́ àìgùn torí pọ́ fẹ́ẹ́ obìnrin kálukú wọn ní ẹ ń ṣiṣẹ́ tí wọ́n ó fi rí ìjẹ́ ìmọ̀ halal bóun ni ó sọ àjọpọ̀ ọjà àfáà àfáà ní lórí ẹ̀sìn wo tọ́yẹ́ pé lórí ẹ̀sìn Islam ni ò ṣe dáadáa Sayyidina Abubakar nígbà wọn ti jẹ khalifa tán tí ò sí tí ó jẹ ó tún mú pòpòrò ó tún mú okun rẹ̀ ó tún gbé àwọn ọkùnrin ó tún kọrí ọjà ká ó ti jẹ khalifa mùsùlùmí òun jẹ khalifa mùsùlùmí ni ṣé kó àwọn akówó jẹ <laughs> òun bọ́rọ̀ síṣẹ́ tóun lẹ́yìn ọ̀lẹ́yìn wọ́n sì wá sí fárúdù wọn kò burú ẹni tó bá jẹ́ khalifa ẹja máa fún ní nǹkan báyìí tí ẹrú tí wọn náà bá jókòó tó tí ẹni wọ́n mọ́ fún wọn ní nǹkan báyìí kò sí wọ́n bẹ́ẹ̀ àbí wọn náà ló ní ẹ bá fẹ́ kí wo kí n lè fààyè lẹ́ oyè báyìí mọ́ ẹ mọ́ san lórí ọmọ yìí kò sí wọ́n bẹ́ẹ̀ àlàálì ti ẹnu rísíkù là ń pè kìí ṣe ájúrù kìí ṣe ẹ̀san kìí ṣe owó ọ̀yà rísíkù ni árísìkì látọ̀dọ̀ ọlọ́run tó lọ́n gbé wá láti pàṣẹ ẹ̀sìn ṣùgbọ́n wá dọ́rọ̀ tọ́ra rẹ di bàbá tó ẹ̀bùn ní ọ̀sàdúà fẹ́nìkan tí ó fi gbà tíyàn wà mọ́ mówó wá tàá ní ọ̀bọ̀ ṣe tiẹ̀ òta ló lówó tiẹ̀ ìgọni ìgọni lásán ni ojú ti làjú pí gbogbo yẹn lọ tó kálukú kó ń díẹ̀ ṣùgbọ́n àwọn aláìmọ̀kẹ́yìn náà ni wàhálà àwọn òkú ń díẹ̀ jìyàn alọ́bẹ́nì kan ti súná ọmọ ó pè àní ọ́sàní àwa náà ní ilé ìfẹ́ lọ ọ́sàní àwa náà gbogbo àṣà lọ náà pé ká lọ jẹun ní ti ẹ̀ràn tí bóyá alájì tiẹ̀ lọ <laughs> <laughs> jẹ́ náà nísàlẹ̀ alájì àbá àjájẹ́ pé gbogbo àwọn fámìlì ẹ̀jẹ̀ bí wọ́n ti wá àwọn òbéèrè ewu tagidi tagidi wọn pé ṣé wọn ò ní ṣàdúrà ní ṣé wọn ò ní gbowó ní ṣé wọn ò ní àbá ah, bẹ̀rẹ̀ sí <laughs> ó ti mọ́ wọn lára ti mọ́ kálukú lára kìí sì jẹ́bú nìkan àti Ìbàdàn náà ni o ó ti mọ́ kálukú lára nígbàtẹ́ gbé oúnjẹ kalẹ̀ tí ò sí yọ̀ bẹ́ẹ̀ kẹ́ mọ́ dá àjọ alẹ́ kẹ́ máa gbowó <laughs> ṣe lọ́jọ́ náà láyé Ustaz Abdulrahman so àwa náà là ń fà á tí ò fi tánlẹ̀ tí kálukú bá ń tọ ọmọ rẹ̀ ló kọ́ tí ò tí ò wulẹ̀ pẹ́ nìkankan bí ẹ̀ bá ṣàdúrà ṣàdúrà ẹ má fún lówó ń gbà náà ẹ bá láàánú rẹ̀ ṣe ẹjọ́ jẹ́ ìgbẹ̀ ọba bá pàdé ẹ̀ǹgbà mi ẹ fún ní tẹ́ bá fẹ́ fún bàbá àṣàdúrà bàbá ẹ̀kú sí lọ́rùn gbẹ bá fún kò sí nǹkan kan ṣùgbọ́n ẹ mọ́jọ́ jẹ́ pé ń bọ̀ bá dájú alẹ̀ yóò wùn wọn náà ló wùn yẹn sí àní ń bí wọn ò tijú dé láwọn míì nù wọn ẹnìkan tí ó sì sọ̀rọ̀ lójú táyé báyìí tó bá pé àwọn èèyàn sọ pé bàbá àwọn kò ní kò sí ṣọ́ọ̀bù kankan tó fi ilẹ̀ ó ní lójú ọjà wọ́n wá sọ pé mọ́sálásí bàbá òun náà ní ṣọ́ọ̀bù tó fi ilẹ̀ fáwọn ẹwọ nǹkan ẹwọ fíkra ẹwọ àìdíà savage ọpọlọ tó yẹ pé èèyàn fẹ́ lè pọ́ ọmọ pín sí ní gbogbo ọmọ sọ ọ̀rọ̀ báwọn mọ́sálásí ọwá mọ́sálásí wé sọ́ọ̀bù ní sọ́ọ̀bù tí ọba wọn fi ilẹ̀ yọ́wà sàjọ́ lẹ́ẹ̀márùn lójúmọ́ gbogbo wákàtí kọ̀ọ̀kan lẹ́yìn ìrìn yóò sì gbàwó ọba àjẹ́ 20 naira ní ẹ̀fún ti tẹ lọ́rùn kọ̀ sọ́ọ̀tì yóò fi kún ìjẹ́ òtún gbà lára àsárì bá ti yá làsárì bá tún ìgbésí ayé yẹpẹrẹ burúkú èyí tí èmú ọ̀rọ̀ ọlọ́run sí pọ̀ ọlọ́run pọ̀ káàkiri o níbi kéèyàn lọ ṣiṣẹ́ o nígbà fàtí ẹ̀ ti wá pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ ní ìṣó tó ti wá kókùtà báwọn tí wọ́n fi jẹun ó ti kókùtà báwọn àgánà ń sọ ẹ bá jókòó tí wọ́n fáwọn òróde lọ tààrà mọ́ nígbà fàtí pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ àwọn èèyàn sì tún ti ń gbé àwọn òwúlẹ̀ ẹ̀ káàbí tó lè ṣàdúrà fún ara ìkílà gbọ́n mọ́ bẹ̀yẹn ládùúrà sí kálukú náà ló tún ti ń sọ ọkọ ọmọ jẹ́ ọkàn fáwọn èèyàn ló ń jẹjẹ kíláàbù ọmọ pè fún súnà ọmọ wọ́n kàn máa bínú sírú wa pé àti kókùtà bọjá àwọn so kọ́lọ̀ nǹkan mọ́ kọ́ àmọ́ ṣe o anábì Isa sọ wípé ọlọ́run ọba àlekẹ́ ọlá wájà àlà ní mubarakan ọlọ́run ọba ṣe mí ní ọmọ oníbùkún ọmọ alálùbáríkà àyínà máa kúntù ní yòówù tí ń bá wà wà á sọ ní bí sọláàtì ó sì ní máa kírun alákàsí báwa ṣe ń ṣe ìbáàdà àti wà kọ́lá wọn ṣe ń ṣe ìrún tí wọ́n oníbà wọn ṣe ń ṣe tiwọn oníbà náà ṣe ń ṣe tiwa ó ní zakati kí n sì máa yọ tí bá ti lówó lọ́mọ dúmtọ̀ àyà lópa tí bá ń bẹ lórí ìṣẹ̀mí wọ́n bà rárá ń bí wá lídàtí ọlọ́run ní kí mọ́ ṣe dáadáa sí ìyá mi kò póbi mi méjèèjì o nígbà tí ò ní bàbá wá lídàtí wá lídù ní bàbá wá lídàtù ní màmá wọ́n bà rárá ń bí wá lídàtí ọlọ́run ní kí mọ́ ṣe dáadáa sí ẹni tó bí mi yìí tó jẹ́ yìí wàlám yajalini jabbaran shaqiyya ọlọ́run ò ṣe mí ní ọmọ tí wọ́n tú láàsì èèyàn tí ó jẹ́ pé shaqiyya tí ó jọmọ olórí ibú ọlọ́run ò ṣe mí bẹ́ẹ̀ wàsàlámù aláyíyà ọlá ọlọ́run kó máa bẹ fún mi asàlámù náà ni alìkúlùsù min kulli khatar wa adha kéèyàn mórí bọ́kùn bí gbogbo tó bá jẹ́ nira

dáálíká Ìsá bùnú Maryam ọlọ́ní Ìsá ọmọ Maryam nìyẹn kawla al-haqqi alladhi fihi yamtarun ọ̀rọ̀ òdodo nìyẹn Ànábì Ìsá tó yẹ pé wọ́n ń jiyàn lórí ẹ̀ kí ni jiyàn lórí rẹ̀ kí ni yàrá òtẹ́ǹze ẹrú sin Ọlọ́run ni ó pèpè síbi mímọ́ sin Ọlọ́run nìkan ṣoṣo ó tún wà ní owó rẹ̀ tó ti bí a ṣe tọ́bọ bíbélì tọ́bọ bíbélì tọ́bọ bíbélì tí wọ́n mú fásùn oríṣiríṣi wa ẹ́ẹ̀sì rí àṣẹ́kùbọ̀ rẹ̀ sí wà ń tẹ́ẹ̀fì mọ̀ pé jésù dúó lọ́tọ̀ ọlọ́run dúó lọ́tọ̀ kí wá ní wàhálà àti mọ̀ pé ọlọ́run ni ọlọ́run ni máa ka na líláàhì ayẹ tẹ́kídà mi ń wálàdì ń sọ fẹ́ hàánà kò ṣeéṣe fọ́lọ́run kọ́ mẹ́nìkan lọ́mọ ibi tí wọ́n tún sá lọ nìyẹn nígbà ẹ bá tún jókòó tí wọ́n sí ní àyànfẹ́ mú ọlọ́mọ ni kì pọ́jọ́ ọmọ gangan fọ́lọ́ <laughs> tẹ̀gbé philosophy tó náà wọ́n gbé àgbọ́ ah, ah, kò mín pé ọlọ́run wá bí ọlọ́run bẹ́ẹ̀ nìkankan but ọlọ́run aráyé tó bẹ́ẹ̀ gẹ́ <laughs> tẹ́ tó ń wí tó fi ọmọ bíbí inú rẹ̀ tó lọ́mọ bíbí inú so wọ́n tó ní rárá pé ọlọ́yìn ọlọ́mù ọlọ́mọ ni ọlọ́ni àti bíbí o àti mímọ́ ọlọ́mọ o ma kana lillahi an yattakhidha min waladin kò sí ṣe ń táà pé ní olúwa kó mú ẹnìkan lọ́mọ ni gbogbo ọ̀rọ̀ ilé ayé ọ̀dọ̀ ẹnìkan ní ọ̀darí ẹ̀ sí mú Israel lọ́pọ̀ sísìn bẹ́ẹ̀ ni gbogbo orí tí ń bẹ ń gọ́ọ̀fù àti middle glenpe middle east gbogbo ẹ̀ lọ fẹ́ darí ẹ̀ sọ́dọ̀ israeli pẹ́kọ́ jẹ́ pé àwọn ọjọ́ mọ́ pínrin in tó bí wàhálà náà nìyẹn ilé ayé ti sú amẹ́ríkà tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ israeli pé kí wọ́n ti ẹ̀mọ́ níbì kan wọ́n máa lọ ọlá wọn pọ̀ ó sú britain kí wọ́n tó rí wọn eject kúrò nílùú wọn àmọ́ israeli wọ́n ti wá ń di òfin wọ́n ti wá ń di gbogbo ẹ̀ tẹ́lẹ̀ ní Britain tó yẹ pé wọ́n ti sàárá Britain dẹrú torí pé àwọn wà ń di òfin òfin tí wọ́n bá ṣe àwọn ni òfin tí wọ́n bá tú àwọn náà wọ́n tú ní tí wọ́n bá sì tú ni wọ́n ti fàyè fẹ́ ẹnú lẹ̀mẹ́ tèmi náà làwọn náà ń ṣe ní ìsìn constitution agbà lójú sọ́tún agbà lójú sósì gbogbo ó sì wà mẹ́ àbòsí ó tó máa lọ constitution sì dùn dùn pé kábùsí ọmọ sí ni ọmọ sí rẹ̀ jẹ́ ẹ̀yìn national anthem wọn táǹkà ẹ̀rùn táǹkà tẹ̀lẹ̀ bàbá wa Tinubu tún yìí sí ti tẹ́lẹ̀ tàti ń pẹ́ we want to build a nation we have nobody is oppressed abẹ́ ẹ̀kọ́ ni ṣé wá sí oppression ẹ dáhùn wọ́n ní 300 billion wà tí NNPC ò tí rí àkáǹtì ẹ̀ sí recent ìròyìn nìyẹn o 300 billion 300 billion bí gbó yẹ́ wáṣẹ́ rí àà trillion mo fẹ́ trillion mo fẹ́ trillion for years ni òkè kan bí wọ́n rá káńtì ẹ̀ sí nnpc ń sọ mí ti ọ ń supply àwọn èèyàn kan lépo àwọn rí àkáǹtì ti nnpc àwọn èèyàn lákáǹtì èmi àwọn arákáǹtì lọ́dọ̀ tí wọn àwọn orí ti nnpc tẹ́gbẹ́ ìná dìdò júrí jìnà kọ́lọ̀nkọ́ sàánú wa so àbòsí ti wà níbi òfin so ilé ayé ti sú àwọn britain wọ́n ti wọ́n dànù òjò wọn wà níbi òfin mọ́ máa tó bọ́ọ̀dì sí amẹ́ríkà amẹ́ríkà ẹ̀tì ẹ̀lọ wáyé àwọn yúróòpù náà àwọn ti ẹ̀lé wọn italy nkankan germany wọ́n lè ẹ̀dà ní pàrẹ pẹ́rẹpẹ́tẹ̀ ní wọ́n fi á lọ kó gbogbo àgbáyé àkáwọn pé gbogbo àgbáyé gbogbo west àti europe ní ẹ́ dúró tí wọ́n ní ẹ́ fi wá gba abala kan nù lẹ́valẹ́sìn wọ́n tó wọ́n plan bí wọ́n tó ṣe gbà yòókù lẹ́yìn gbà wọ́n bá gbà yòókù wọ́n tó fẹ́ sí wọ́n ti ní plan so ìjà tí ń lọ lọ́wọ́ kìí ṣe gbé ṣíà àti amẹ́ríkà nìkan ìtí ọ̀kan tó lórí tẹlẹ́mù ni gbogbo náà ara lẹ́wọ̀n ní ọ̀kà sí kètí kètí ìyá ni so Israel wá fẹ́ wíkìn gbogbo ilẹ̀ lárúbáwá pátá àti dúwà islamiyà tó wà ń wọn wọ́n kọ̀ wíkìn wọn pé tìrọ̀rùn tìrọ̀rùn nígbà tásìkò bá tó wọ́n kàn máa gbalẹ̀ gbogbo àǹfààní táwọn Russia náà jẹ níṣẹ́ àti China wọ́n bọ̀ wá sórí wọ́n gbọ̀ wáyá ọmọ Israeli ó yẹ ṣe kú rírọ ṣùgbọ́n lọ́n ti sẹ́wọ́n léegun ọlọ́n ní wà ní ọdítún ọdínà wà ní ọdítún ọdínà nítorí káwọn Palestine ọmọ kà ń gbogbo ìgbà nìyẹn wà ní ọdítún ọdínà gbogbo ìgbà wípé bá ti sẹ́rí sí ìbàjẹ́ àwọn ọlọ́run àkànbí àwọn míì náà sì yí wọ́n tìyẹn tẹ́bá ti sẹ́yí sórí pé ẹ máa balẹ̀ jẹ́ ni ẹ máa pa àwọn èèyàn ni ẹ máa ṣe tí ọ̀dá ni ọlọ́run tó ń dé àwọn ọmọ ogun rẹ̀ mí sí in tí ra ń fojú wọn rí ní ìsìn wọn expect ẹ̀tẹ́lẹ̀ wọn expect rárá o in tí àwọn isibu láì náà tó fojú wọn lẹ́nu bí jọ́mbílò kan ní ìsìn àwọn gan sọ pé àwọn expect pé tó lágbára tó báyìí àtàwọn èèyàn múra ni obi wọn bí ìsìn tàbí pamọ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run kọ́ léegun o ọlọ́run kọ́ sọ́gbọ́ àwọn ọ̀tá islam léegun o wọ́n jẹ́ wọn orí islam gbèsè àti mùsùlùmí o ọlọ́run jẹ́ kí àwọn onísúnà kí wọ́n mọ́wọ́ o wọ́n mọ́wọ́ lòkè o ọlá àti ọlánú rẹ̀ anábì isa sọ wípé ọlọ́wọ́ bá lè kọlá sọ wípé dálíkà isa ibn maryam kaula lahaki lẹ́dẹ́fì yamtarun isa ọmọ maryam nìyẹn èyí tí wọ́n jìyàn sí ma kana lillahi an yattakhidha min waladin ọlọ́wọ́ mẹ́nìkan lọ́mọ tọ́lọ́mbá mẹ́nìkan lọ́mọ ní ọ̀rọ̀ ilé ayé àtagbára rẹ̀ ọdọ́ ẹ̀yìn ọ̀sẹ̀ rí ẹ̀ sí ìwọ́n náà mú wàhálà tí wọ́n náà rán sí lórí ọmọ rẹ̀ kọ́mọ jẹ́ mọ́jẹ kọ́mọ bá ara sá kọ́mọ bá ara gbé lẹ́yìn ìgbà tó bá papòdà tọ́mọ fa gbogbo orí ìṣiṣẹ́ oore fún sọ́bẹ̀ ha náà wù mímọ́ ní fọ́lọ́n ìdá kọ́dọ̀ àmọ̀rọ̀ ìṣẹ́ ọlọ́run ó ní pé tó bá ti dájọ́ pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ fàyín náà máa yẹkú lùlàwò kò ń fàyẹkù yóò ní kí nǹkan yẹn máa bẹ yóò sì máa bẹ ni ìtọ́lọ̀ ń ṣe lórí ọ̀rọ̀ Isa alayhi salatu wasalam ní ẹ̀ ikú yọ wáyé láì ní ní bàbá ó sì fi kún fàyà kún rẹ̀ ó fi sí ma kana lillahi an yattakhidha min waladin wa inna Allaha rabbi wa rabbukum fa'buduhu òjíṣẹ́ ọlọ́run ní dájúdájú ọlọ́run lólúwa mi náà ní tí yínà fa'abuduhu ẹ̀yà máa sin ọlọ́run hada siratun mustaqim ojú ọ̀nà tọ́tọ́ nìyẹn pẹ̀lú ìyẹn la fi parí wípé àní ànábì Isa alayhi salatu wasalam kì í máa sin ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ta tọ́ka ona ni gbólò wọn tí a máa sọ pé ànábì Ìsá àti ìyá rẹ̀ ọlọ́run méjì làwọn náà ọlọ́run tá àjọ mọ́ wá sí kẹta mẹ́ta lọ́kan ìní wọ́n pè ní tẹ̀fìlì àti sọ àti àyà lórí ẹ̀ lórí pé mu ọlọ́run ọlọ́run tó wá ń sọ fún wa ayìyẹn ó ti wà ní suratul Maida àyà 73-77 takalánì inú suratul Nisa àyà 171-173 ọlọ́run bá tún wá ń bá wá sọ̀rọ̀ pé yá ahlal kitabi la taghlu wala taqulu ala Allahi illa al-haqq ẹ gbọ́dọ̀ sọ nǹkankan nípa Ọlọ́run àfi òdodo bẹ́ẹ̀ náà ni wọ́n mùsùlùmí tó bá ń ṣe fátíwá àbọ́n sọ̀rọ̀ ẹ̀sìn àbọ́n ṣe tẹ̀fsìrì tó bá ti jagbára ẹ lọ panudé Ọlọ́run ní bí ọ lè pé òṣè sọ tó jagbára ẹ lọ ṣùgbọ́n tí ọba mọ̀ ni ọ sọ kó wúlò fún wọn kó wúlò fáwọn tí ń gbọ́ kọ́ wá torí pé bàbá rẹ ni ó ń tẹ̀fsìrì ọfẹ́ bọ́sáàyè bàbá rẹ̀ láìsí pé ìmọ̀ tẹ̀fsìrì ń bẹ fún ọ ọfẹ́ ah, mọ̀ fa ewu ńlá fún ara rẹ̀ nìyẹn nígbàbá di pé ẹmọ tú àyà Kùránì ní máa pàtàn yọ́ máa sọ̀rọ̀ àti tọ́kàn àti tí ọ̀kan yọ́ máa dá sí yọ́ wá di ìjókòó ẹ̀fẹ̀ wọ́n mọ̀ sọ̀rọ̀ ẹ̀tì wọ́n mọ̀ sọ́dẹ̀fẹ̀ pàtíyàn sáwàdà ah, ọlọ́mọ̀ sànú wa o ọlọ́run ní yá ahlal kitab ẹ̀yin ta fún tíra ṣáájú ànábì sallallahu alaihi wasallam la taglu fi dinikum ẹ má ṣàṣejù ń pẹ̀ sí yín o wala taqulu ala Allahi illa al-haqq ẹ má sọ kìíní kankan pa ọlọ́run àfi òdodo innamal masihu ibnu maryam rasulullah isa ọmọ maryam tẹ́ ń pè ní ọlọ́n ní gbólóhùn tó wá látọ̀dọ̀ ọlọ́run ní Maryamu yẹn tọ́lọ́ ní jùbí ọlọ́ jù sára ní Isa yẹn tọ́lọ́ ní ọlọ́ jù sára Maryamu wa ruhun minhu ẹ̀mí látọ̀dọ̀ ọlọ́run ní tọ́lọ́ ní ọlọ́ fẹ́ sí lára ẹ̀mí tiwa náà látọ̀dọ̀ ọlọ́run ní ṣùgbọ́n ìdọ́fàtò ọlọ́run sọ ń pa àràkúnmí ànábì sọ́ọ́lù ọlọ́nínà kọ́tà lọ́hì wọ̀sókèyà ha ẹ̀yìn èèyàn mi sọ́ọ́lù ń sọ fún wọn pé ẹ sọ́ra fún àràkúnmí ọlọ́run ìtì tó bá ti fẹ́ mú mi ẹ fi ilẹ̀ jó mú mi ẹ má bá dúró ọlọ́run wá fi sàdẹ́wò fún ọjọ́ kan tí àràkúnmí bá bọ́ọ̀dọ̀ báyìí àmúgbẹ́ni ìjọ́ kejì àwọn tó lọ pọn mí ń tiẹ̀ tómi bá sùn ẹ̀gbẹ́ mùsùlùmí ngbò ní náàkọ̀tùlá náàkọ̀ wo ní ń bẹ lórí ilẹ̀ tí èsè tọ́lọ̀ ràkúnmí wo ní ń bẹ lórí ilẹ̀ tí èsè tọ́lọ̀ ìdọ́fàtù tẹ̀ṣìrífì wọ́n ń pè yẹn ní èdè lárúbáwá bí ìgbà tó mi bá sọ pé ẹmọ́nà máa mí o o náà tó sí gbogbo àwọn yòókù sẹ́yìn pé ó mẹ́ pé tẹ̀ṣìrífì nìyẹn pé ló fi tì sọ́dọ̀ ara rẹ̀ torí tẹ́yìn bá wulẹ̀ kó àwọn yòókù lẹ̀ gbogbo tí lè lè rẹ̀ káwọn kó yòókù lọ yọjà rí ni rárá o mẹ́mú ní gbogbo àwọn o <laughs> ọlọ́run ní fàlíyà àbùdú rọ́bà adàlẹ́bẹ̀ẹ́tì kí wọ́n ibi àwa iná sílé ọlọ́run ni ìdọ́bà tó tẹ̀sírífì nìyẹn ẹ̀ẹ́ kó lè torí kíjì ò lè bàbá bẹ́ẹ̀ náà ni ruhun minhu sharafa ẹ̀mí tó yẹ kó wá látọ̀dọ̀ ọlọ́run iná ni ẹni ìlọ́jùbí lọ fẹ́ sí Maryam tó fi di ànábì Isa alayhi salatu wasalam tí Isa jẹ́ kan bẹ́ẹ̀ wala àtàkùlù thalatha ẹ má sọ pé mẹ́ta lọ́kan mọ́ o ẹ má pọ́lọ̀ mẹ́ta ní bẹ́ in tahaw khayran lakum kẹ́ jáwọ́ ń bẹ̀ iná ni ó jẹ́ orí fún yín innamallahu ilahun wahidun ọlọ́ntàjọ́mọ̀

kódà obìnrin míì sọ pé ìwọ ọlọ́run kódà bó wọn ó ti ẹ̀bí tí ó kù bó wọn ó ti ẹ̀gbúrò rẹ̀ ńgbọ̀ bá ronú pẹ̀lú tán nígbà ẹgbẹ́ rẹ̀ ń bí ìwọ náà ó pa ọyẹ kémi náà bí ọfẹ́ ti àléwu ìtìjú pé mi ọmọ ọmọ ti kú lára rẹ̀ ọjọ́ iwájú bàbá rẹ̀ lẹ tọ́ jẹ́ràn lọ́wọ́ àbí fámìlì yìí gan lọ́lẹ̀ tó jẹ́ náà fẹ́ kọjá pé tọ́lọ̀ ń bá ní kẹ́mì tó bá lẹ kọmọ yọ jẹ́ tí ó súnmọ́ jù tí ó mọ̀ sí ìrànlọ́wọ́ fún lọ́lọ́run wá sọ wípé subhanahu mímọ́ ní a ń yàkù nà láhù wàládùn ọlọ́ni wà làkọ́dé kàlákìdà sàmáwá ti wà lárùdọ̀ ẹ̀hẹ́ fi sẹ́tàtì àyàmí wà máa má sànámi lògùn ààrẹ kankan ọba àwọ ọlọ́run adásánà àdálẹ̀ kò sí ààrẹ kankan tó ṣe wá rírẹ̀ kankan kò tí ẹ̀ ṣẹlẹ̀ sí à ẹlọ́run ọba àlìkíọlá ọba tó yẹ pé àlìkọ̀wúyù ni ọba alágbára alimatin tí rírẹ̀ lílẹ̀ kìí wọnú agbára ọlọ́run so bó ni ó ṣe wá jẹ́ pé yọ́wà lọ́mọ kò nídi ọmọ kò ní bùkátà sọmọ bùkátà àti wà láàá fi ń wọ́mọ kí láwú máa fi ìsàmà wá ti wá máa fẹ̀lá àrùtì gbogbo tí ń bẹ ń sánmà àti ilẹ̀ náà ló ní àtọmọ àti ìyá àti bàbá àtàgàn tí ó bí ma ọlọ́run ló ní gbogbo wa wákàfà abẹ́lá àyíwákìlá ọlọ́run ti tó lónìí sọ lórí gbogbo yín láyẹ́stẹ́n kí falimọ̀ sí ihù ayyẹkù na àbúdà lílá láíláí masiru anábi isa alayhi salatu wasalam kò lè gúrí kọ́ sọ kúrò ìṣẹ́rúsìn fọ́lọ́n wala lil malaikatul muqarrabun a màláíkà ti ẹ́ súnmọ́lọ́n àwọn olókòwò ìṣẹ́rúsìn fọ́lọ́n wà máa ń yẹ stẹ́ńkífọ́ á ní ìbá adáti ẹmbá kọ̀ tó lóhun ní sin ọlọ́run wàyẹ stẹ́ńkífìrí tó gbéraga fásayà ṣòrohùn ilẹ̀ èyí jẹ́mi àsìkò ń bọ̀ tọ́lọ́wọ́ gba gbogbo wọn pátápátá ẹbọ̀ ọjọ́ tí wọ́n sẹ̀rí yí sọ́dọ̀ ọlọ́run èyí ṣe pé ọ ti yá ìwọ̀ ọlọ́run mọ́ múmi lọ ikú mọ́ múmi lọ nǹkan ọfẹ́ ọkọ̀ àsìkò ti tó kódà nígbàgbọ́ nú ó ní jọ́nà bóò nígbàgbọ́ nú ìyá ọlọ́run ó ní jọ́nà nígbàgbọ́ nú ọba pẹ̀lú gbàgbọ́ òdodo fàámà lẹ́bí iná àmànú ẹmbá ní gbàgbọ́ sọ́lọ́n wà ámìlú sọ́ọ̀lẹ̀ àti tí a sì ń ṣiṣẹ́ rí fàyíwọ̀ fi ihìm ojú ra ohun ọlọ́run ó sì ẹ̀san wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ fún wọn ó dá kí yàn gbọ́ lárúbá dáadáa tí ó máa ka Qur'an kìí sí pọ́lọ́run ọ̀sán ẹlẹ́sàn lásán yastawfun wa idha kaluhum tí a bá lọ wọn ọjà lọ́dọ̀ àwọn èèyàn wọ́n fọwọ́ bù dáadáa tí wọ́n fi jáde yóò jẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ wọn bù bẹ́ẹ̀ náà ni ẹ̀san ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ni kò mí kò ní ayé gbé inú inú sísin lọ́n tó ń sin rẹ̀ láyé fọkànbalẹ̀ lórí ẹ̀ ngbọ́ bá sin lọ́run tọ́ tọmọ dáadáa ó jàǹfà ní ẹ̀ ọ jẹ́ ń bẹ̀ láyé tàlìkìyàmọ̀ ni ẹ̀kúnrẹ́rẹ́ yọ wà dé wá bọ́ ń bẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ rè ń tọ́ kọjá ń tó ṣe ọlọ́run wà tún wá ṣe fún ọ ọlọ́run nífa amọ̀lẹ́bí iná àmọ́nu àwọn tí wọ́n bá ṣiṣẹ́ tí wọ́n bá jẹ́ tó nígbàgbọ́ òdodo wà á mílò sọ́ọ̀lì hátì tí wọ́n sì ń ṣiṣẹ́ rí fàyíwá fíhìm ojú rọ́hùn ọlọ́run ó sì ẹ̀san wọn lẹ́kùnrẹ́rẹ́ fún wọn táwọ́fíyà nìyẹn wọ́n yẹ sí dóhùn ìfọ̀dìlì yìí nínú ọlá ọlọ́run tó ju sẹ́tẹ́ sí lọ ọlọ́run tó uristumuha bima kuntum ta'malun àlìjánà yẹn á jogún rẹ̀ fún yín báwù sàbàbíyà ní bẹ́ẹ̀bẹ̀ nítorí ìtẹ̀ẹ̀sẹ́nsẹ́ kìí ṣe bàdàlíyà kìí ṣe pé yóò ṣe déédéé ìtẹ̀ẹ̀sẹ́nsẹ́ ṣùgbọ́n torí pé náà kọ́kọ́ wà fún yín ní tí ó lọ wà á mẹ́lẹ́rí iná stanka fún àwọn tí wọ́n bá gbẹ́rù gbọ́n rí wà stekbaru tí wọ́n ṣe gidi máa ń káì tí wọ́n sí lọ́hun fayọ́ àdébáhún àdábán aliman ọlọ́run fi ìyà tó kókó ìyà lẹ́ta èrò yóò fi jẹ wọ́n táwọn náà mọ̀ pé ìyà ní jẹ àwọn yìí wàlá yẹ́jìdò nà láhùn mìndú nílá ìwàlí yàhùn wàlá nasira wọn ò ní rí alárànṣe àbí olùkúnni lápá kan wọn ò ní rí níbi ìyá ọlọ́run ìyádé ìyádé nù kìí pẹ́ nìkankan ní àjẹ́ jẹ́ bá mú bí ẹ̀kú mẹ́ kò sí ọlọ́run mọ́sí wa lẹ́ni ìyá o wọn bá tí a gbẹ́ ọlọ́run jó wúlò fún wa o ọlọ́run fi fèsì ní lórí pé ànábì Isa alayhi salatu wassalam kìí sí ọlọ́run kìí sí ìṣe ìkẹta ọlọ́run àtùmọ̀ bá lọ́lọ́la insha Allah ta'ala هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم